ọba tó ẹkùn yẹ yóò padà nílọ́wà àjànú rẹ̀ yóò wà kó sì mọ́lẹ̀ lódodo ìbánipá kó padà kó bọ̀ yóò pa ọdẹ yẹn. ní wọ́n pè ní àgàdìmọ̀ ẹ̀kọ́ ìkọ̀ rẹ̀ lóde náà mú. àìkọ́ bàbá dàbà nìyà ọgbọ́n dáadáa ti wà lọ bí àwọn àbá lọ wọn ọmọ bẹ́ẹ̀ gbígbà bí wọ́n bá kú ní ìsinyìí kò ní bọ́ ọkú lọ́dọ̀ọ̀kọ̀ yìí. Gbogbo wọn bá dúkìá rẹ̀ lọ́lẹ̀ tó kò lè rí. Ẹ má ta fi tẹ̀lé nígbà tí méjà rẹ̀ lọ́rọ̀ ọ̀rùn. Ọmọbìnrin kan kí ó náà lọ́ba ọjọ́ rẹ̀ kì í. Lọ́ba tí ó ká lọ́ba dà sí ọ̀nà ọmọ bá díẹ̀ ọmọ egbò ní àjọ. Magbójájọ ìgbóní jẹ́ ọmọ ọ̀nà ọgbó kẹrin ìdápọ̀ tí wọ́n ní ọ̀nà ọgbó kẹrin ọ̀rọ̀ ọ̀la tí ó lékò. Lọ́lọ́ ọkọ́ àràbà ní ilé lékò. Agbóhùn ìkà ọ̀dọ̀, àràbà jí mẹ́kùnrin, mọ́rọ̀ mẹ́lẹ̀ kan ní, lóye ní ọba nígbà tó kòrí àga ó yẹ bẹ́ẹ̀ Ìgbà tí ó ń jọ ọkọ̀ ọ̀hún dẹ̀dẹ̀ ẹ́kì rí nǹkan ìjọ dáwọn ilé parí ìrọ̀ parí. Ọba àgbára rẹ̀ ni ọba fẹ́ sí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́pọ̀. Ìta àti àmàkó lọ pàdé pé àwọn èèyàn rẹ̀, àwọn èèyàn ọkọ̀ wá pọ̀ nù wọn, tẹ́bí wọ́n máa bọ̀ láti pé ìyàwó ti kí ni, ìyàwó fún wá, wọ́n pọ̀. Ó dábò wọ́n wà, ó dábò bá wọ́n orí ìlẹ̀. Ọ̀rọ̀ pé àìmọ̀ tó bá ti fún ní sáyìn gbogbo ẹ̀tẹ́ bá ti rí ànà rẹ̀. Ìyàwó náà bá ń sọ sọ pé ìyàwó kú á ènìyàn kú o gangan wọ́n tẹ̀ ní. Wọ́n náà wọ́n sí. Tó máa ń tó máa ń jọ ń gbà ẹ̀yìn rárá àtàrí. Ẹ̀yẹ wáyé olùsẹ́ jẹ. Èwọ́ àmàtú ọ̀gbọ̀n ẹgbẹ́ orílẹ̀ èdè ọlọ́run lọ́wọ́ ọdún yìí. Ọ̀rọ̀ ọlọ́run. Ìwọ́n ti di pé ọlọ́run ọdún yìí. Ẹ̀mí ẹ̀ òbí. Ọlọ́run ọ̀gbọ̀n Ní ọ̀rẹ́ wá sí àwùjọ ẹ̀sìn, lòun náà ń lọ àwùjọ jẹ náà ìtẹ́lẹ̀ àwọn bá wọ́n sọ yìí wọ́n kò ní ẹ̀sọ́ tiẹ̀ náà pé ọ̀hún wò rà àbí ọ̀hún wò rà ọkọ̀ rẹ̀ tẹ́ dáwọ̀ ọ̀dà màmá. ó lọ sí ọkọ̀ rẹ̀ náà ọ̀gá ọmọ kò ní wá ó sì ní àwọn òde mù lókùn ó lọ́wọ́ sálẹ̀ máa lábíjú ọlẹ̀ ń wò rà òye yẹ wọ́n jẹ́ tó ń kó tó wà náà yọ ọ̀fẹ́ kó pé jẹ kọ́dà bí pẹ̀lú tó ní mà àwọn àwọn fíìmù yẹn wọ́n ní ìjẹ́ máa ń kó mi gẹ́gẹ́ pé obìnrin á ti dá sí ẹ̀rọ tó ló pa ó. ọ̀rọ̀ ẹ̀yọ kan jọ lọ́dọ̀ àjọ àbájọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹ lọ́dọ̀ àjọ wà. wọ́n lọ́wọ́ àbájọ kan kíláàsì sí bẹ́ẹ̀ onímọ̀ tàbí àwọn bẹ́ẹ̀. lọ́wọ́ bá ti ń tẹ̀ láwọn àtọ̀ sórí ilẹ̀ pé wọ́n mọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ báyìí ọmọ sí nàìjíríà ó tàbí àgbàbọ̀ lórí ọmọ yọ ọmọ wọ́n àgbàbọ̀ lórí ìwọ́n lọ́wọ́ àríyé gàrẹ̀ ọ̀nà òpapọ̀ máa ọ̀nà òpapọ̀ máa ìwọ́n náà máa plan lábẹ́nú máa plan ọ̀rọ̀ kan arákùnrin kan ní ìdí kiri arákùnrin dáadáa ní ìdí ẹ̀gbọ́gbọ́ tí jẹ́ ìlànà tí ó bá ẹ̀gbọ́gbọ́ èyí bá lẹ́bù ó ní orí lọ́rí ìlú bá lẹ́bù tí a máa ń kó sí ní ọlọ́rí ọdí ọjọ́ náà wọ́n jẹ́ ọgbọ́n fẹ́fẹ́ lé wọn jáde báwọn náà bá ti lé òjì jáde fún wọn kí ní dáadáa lè rò débi kíláàsì bọ́n jẹ́ pé ó ti bí ọlọ́run yìí dáadáa ẹ̀rọ jí lánàá ọlẹ́ wa ń dà bẹ́ẹ̀ ló ti máa dúpẹ́ ẹni máa tó lórí wọn kọ́ máa dúpẹ́ yẹn lẹ́kọ̀ọ́ fún àwọn tí mẹ́rin òwe lẹ́yìn ẹni tó ti nígbà àmójútí àtúntí àmójútá lórí ìdílé ọ̀rẹ́ lé máa bá wá bóòlù ilẹ̀ ìgbàgbọ́ ọlọ́pọ̀ mi. Ìfẹ́ ló mú ìdí láta ọlọ́pìnrin ẹgbẹ́ Ìwọ́n ló ti wà á sọ̀rọ̀ sí Ìjọba nílò kò ní bẹ́ẹ̀ ni ti bá ní ìwọ̀n náà lọ ní àwọ̀ láàlá, ilé bẹ̀rẹ̀ ọ̀pọ̀ láàlá. Torí orúkọ mi, Màmọ́tù, ọmọ Jàmíyù, Adékọ́lá, ní ìwé tí ó wà ní igi ní ìyí. Màmọ́tù ṣe àrẹ́gbọ́gbọ́ tó máa sílẹ̀ fún ìjẹta ń tẹ̀ máwọ̀rún ìgbọ̀rún ilé ẹ̀ẹ́mọ̀wọ̀rún ìwé tí ó sọ yóò jẹ́ ọ̀gbìn ìgbòkòtò ìgbà ìgbòkòtò Bàbá rẹ̀ ọ̀lọ́wọ́ lókún lẹ̀ àti ìmọ̀jìnà rẹ̀ ọ̀lọ́wọ́ wáyé pé ọwá tó ìwò rẹ̀ orí ìfẹ́ padà. Ọlápọ̀ọ́lẹ̀.

àmọ́ ìdájí ní bẹ́ẹ̀ni rẹ̀ jáde bẹ́ẹ̀ni rẹ̀ ọ̀ mo dáwà fẹ́ lọ́rọ̀ kan wọ́n lọ fi ní ilé ìfẹ́ kírísítẹ́nì àwọn ọmọ òfẹ́ ní kírísítẹ́nì o ìdáhùn náà lóòrùn ṣe o kí wọ́n fi fẹ́ wọ́n á fẹ́ bó ti àdúgbò ń wọlé tẹ́yányá òbí àkọ́kọ́ ọgbẹ́ ti jù fún wa ní kẹta ọkàn ìgbóyè ọlọ́dọ̀ sí nọ́ọ̀sì padà lọ́ba ta ẹ̀ka wa kó omi jẹ́jọ́ gbé má ta lọ òun lẹ́yìn. Bóyá débò mí, jẹ́ńdé bẹ́ẹ̀ lọ ní arákùnrin náà bá yá ẹ̀mọ́ tí bọ̀dá sí. Bọ̀dá yá ahọ́ padà sí inú ilé fábílì. Àwọn ẹbí ní ìyá wájú àrólùta wá ní. Ilé ìgbà tó a, ó ní òun ọ̀fẹ́, òun ọ̀fẹ́ tọ́jú ọlọ́jọ́ lọ ó ní ìyàrábájá omi tí ọmọ tó wánà lé omi bú ni ibi tí ọmọ tí ó bọ̀ àmì bú lórí nígbà ẹ̀gbọ́n tó yá ló padà sí lọ lé ọ̀nà wa ní kí ẹ̀gbọ́n ní ilẹ̀ náà ní báwọn ẹ̀rọ láti ẹ̀rọ ní o ọ̀nà ti làwọn délẹ̀ ọ̀nà ti làwọn délẹ̀ láì làwọn délẹ̀ láì ọ̀nà àwọn délẹ̀ ọ̀nà làwọn délẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà wá sí lè lọ́bọ̀ dàbí ẹja gbọ́dẹ́jẹ̀ yìí ọ̀tà wọ́n ní àwọn òbí wọn náà wọ́n ní ilé bẹ́ẹ̀ rántí ẹ̀gbọ́n àwọn àgbà síyàwó wọn náà gbogbo yìí yẹn àgbà tó sì wọ́n dé fẹ́ẹ̀ pẹ̀lú olùsọ́ọ̀tì yẹn tí wọ́n ti ẹ̀gbọ́n àwọn àgbà pẹ̀lú àgbà. olè ní láti ta àkọ́ ilé ta. إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب ولا عليهم ويصدون عن سبيل الله wọ́n ti nà wọ́n parí nà ọ́ èyí tó bá nà ọ́. Ní ìlànà ọ̀fẹ́ ti ka yí pé kò ní èdè kọ́ máa ń kàkà ìdí lọ́rọ́ pé ó ti ó ti di nǹkan láì sí. Èyí náà ni àwọn mùsùlùmí náà tí wọ́n fẹ́ tẹ́fẹ́ tẹ́lẹ̀ gba àgbákò orí ikú ẹ̀rọ kọ̀ọ̀tún mọ́lẹ̀ àwọn náà ti ará ní ṣe ibi wọn ti ní orí wọn sílẹ̀ sí alákọ̀ọ́bí ẹ̀ alákọ̀ọ́bí ẹ̀ والذين يكنزون الذهب والفضة ọ̀rọ̀ ní gbogbo àwọn tí kó góòlù jọ tí kó sípà jọ tí kó وينفقونها في سبيل الله وفينا تجونا تجونا Ìgbẹ̀jẹ̀ ìdí ìlọ́wọ́. Ìfẹ́ bá ná lọ́nà ọlọ́run ní ilẹ̀. Gbogbo tẹ́ kó jẹ́ lọ máa ronú tó ìṣèlú tẹ́lẹ̀ lọ́run jọ́ lọ́dúnlá. àwọ̀dáwà lọ́ẹ̀lì alhamdulillah àwọn mìí à wọ́n ti gbìyànjú wọ́n gbìyànjú kọ́lá ní tàbíkò fẹ́rọ ogun wọn gbogbo tí wọ́n lágbára wọ́n tẹ́ ní bíbọ́ àwọn èèyàn àlọ́ níbi ìjẹta ní gan lábájé mara bí gan àwọn ẹlọ bí omi ní bí bí omi bẹ̀ wọ́n pọ̀ bí omi bẹ̀ wọ́n máa ń jẹ fún wọn. kódà ìrún magribi ó kù díẹ̀ kó tó bá a bá gbà lérò bá fẹ́ yàgbẹ́ kí nù àbájáde wọlé ìjẹ́pọ̀ yìí lágbàwà bá gbogbo tí orí náà sáà àgbẹ̀yà sábà òjẹ́ àwọn olúwọlé àtẹ̀lẹ́ gbogbo lè báwọn jẹun láńjẹ agbẹ́bì ni owó ìdí ń bẹ olómọ ọ̀pá ló gbogbo kéèyàn jáde ní owó lọ́wọ́ kéèkì sì máa pàrọ̀ èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn owó fún àwọn ọmọ ọlọ́run ẹ̀rọ tí ìfún lóúnjẹ ti níyì tó kó kó sàtóúnjẹ ò méjì kú sí nígbà tí ń bẹ̀rọ̀ nínú oúnjẹ tó jẹ oúnjẹ oúnjẹ oúnjẹ a máa tó máa ní ìgbà wọn lọ inú bàwárì sí Ààwẹ̀ báwẹ̀ lè lọ ní ọdún dáwà yìí. Kò námbà ní kọ́ ọra oúnjẹ ráìtì. Ọlọ́run gbogbo àwọn tí ọlọ́run ń sàánú ọba tó ṣùgbọ́n ẹ̀lẹ́. Àmín. Àmín. Àmín. Ọlọ́run wọ́n wá jára ìsìnkà láìpẹ́ yìí babọ́dọ́lá ṣe kò gbẹ wọn àwọn adọ́lá wọn náà rí ìyàn wá ni wọ́n gbé ọkọ̀ láìsàn wọn ni kódà gbogbo àwọn ọmọ wọn tí wọ́n bá wá nígbà ọ̀rọ̀ ìdí wọn jáde wọn lẹ́ẹ̀ta lọ́dọ̀ gbé ìyẹ̀dí gbogbo ọmọ náà ni wọ́n rú láìsí láìsí láìsí náà. àwọn ọwọ́ wọn látọ̀dọ̀ bàbá ìmọ̀lẹ́ wà lọ́wọ́ bẹ̀. láti yẹ bó ṣe pọ̀ tó ti máa tó kalẹ̀ tó ṣe òkú yọ́kẹ̀ẹ́ta òfin bá ìjọba àwọn òjọ́rọ̀ ẹwà owó owó ẹ̀sán tí wọ́n ní yóò Gbogbogbò lọ́nà gbogbogbò mọ́ pẹ́ máa fi lẹ́kílẹ̀ sí lọ́rẹ̀. Ọkàrí sí kárí oko. Gbogbo ẹ̀ tí kò ju abọ́ mẹ́wàá lọ, abọ́ mẹ́wàá. Lásìkò Wọ́n wá ń gbé abọ́ méjì bẹ́rù ní ọwá ń tàbí àgbà ilé ìjábò kan lẹ́gbẹ̀rún. Yẹ́lẹ̀ ti ní kó ńlá ìtì wá, jẹ́tò kó ìwà náà wá. Àpò ìwà náà lọ kú àdàdà, àpò ẹ̀sìn lọ kú àdàdà. Ó ṣe rí nù. Àwọn kẹ́lẹ̀ wá ń tẹ̀lé òbí lé nínú mú. Ìwọ́n ńlá ẹ̀ta ló ga náà yẹn. Ọlọ́run gbogbo àwọn tí à ń sọ yìí, mọ́tò làwọn jẹ́ òkú. Àmín. Aláwọ̀ àmín. Aláwọ̀ àmín. Wọ́n láwọn wọ́n láwùjẹ yìí oúnjẹ kan ń bẹ ìdínú ń ọlọ́run tí ó tún ti pé yóò máa pọ̀ sí ẹ̀yìn ààrẹ ìgbẹ̀rún àwọn mẹ́wàá lọ́rùn ẹ̀kọ́ ti àbùkán láàrin ẹ̀kọ́ ti àbùkán rẹ̀ wọ́n ti pé olùyàwó kàtó oríṣiríṣi náà lọ àgbẹ̀ ọ̀yẹ̀ tí wọ́n ti jẹ́ ìyàwó náà àti ìdílé yá Lápò kan náà fún. Ọ̀gá náà kọ́kọ̀ sí lẹ́yìn àwùjá, wọ́n ni mo tẹ́kì rẹ̀, gbogbo àpá àti mẹ́fẹ́ ló jẹ́ lọ́wọ́ gbé àpò láìsì méjì fún àti owó ọlẹ́ta ọ̀gá àwọn ẹbí mẹ́rin mẹ́rin àti kọ́ńtẹ́ tàwọn gbogbo àwọn àgbàdo yẹ. nàìjíríà náà lórí nàìjíríà náà ní o. lórí nàìjíríà náà ní o. kò ní ti ní ajá sí. والذين يكنزون الذهب والفضة gbogbo àwọn ìyà wọ́n ń kó tí a ń kó owó góòlù tí wọ́n ń kó lọ tí a ń kó owó sílífà tí wọ́n ń kó lọ. wọ́n láyùn fi kúnà á fi tẹ̀mí ìlélá ọ̀nà tó tọ́nà ọlọ́run ọ̀nà tó tọ́nà ọlọ́run فبشرهم ìnà àyè. Ọlọ́dẹ máa ń kọ́ lérò pé wọ́n jẹ ìyà ìyá ẹlẹ́tẹ lérò wọ́n jẹ. Jẹba jẹ táwọn ọmọ wọn jẹ mẹ́, ìyàwó wọn jẹ mẹ́, wọ́n pẹ̀ fáwádà lọ́dúndù. Gbogbo ìgbọ̀ mẹ́yẹ abẹ́rẹ́ rírà. Abẹ́rẹ́ ìjàbẹ́rẹ́ rẹ̀ dẹ̀ wọ́n.

jẹ́ máa ra páàkì ẹ̀ẹ̀kan ní 10 million wọ́n rẹ̀ ní 5 million tó bẹ ìbọn rẹ̀ níjọ́ ìjẹ́ ilẹ̀ ti jẹ́ ìjẹ́ ọ̀gá lọ ìjẹ́ náà sínú ìbáyẹ̀ lówó lọ tó máa nínú ìsàrá wà àdínú ìsàrá ó ní ìnáma tó sàrúnà ìnáma tó sàrúnà wà tó sàkúnà ìgbọ̀bá ìbọ̀ wọ́n máa rà yí lọ́wọ́ wọ́n máa fún láti kì í pẹ̀lú àìsí àwọn sáníkà ní àwọn ọ̀lẹ́ ẹ̀nà lé àgbà àwọn ọlọ́run ń ṣe àmúkọ ẹgbẹ̀ ẹgbẹ̀ ọmọ méjì fóbẹ̀rẹ̀ ní fún àgbàdàgbà míì yọ́bẹ̀ sì ní yọ́bẹ̀ sọ pé ìfúnlọ́rẹ́ pàápàá pàm láìsàbómi ilé ìjẹ ìrẹsì. ìbára ẹ̀rọ ní one thousand láì one thousand. ẹgbẹ̀rún kan. wá ẹgbẹ̀rún kan. yọ̀bẹ̀ ti di àdúrà sí i. ní bí ìdájú wà nìyẹn. ara ní àwọn ẹ̀rọ kan. gbogbo àwọn ẹ̀rọ náà fara tẹ̀. àwọn ọmọ bàbá ní ẹlòmíì. àdámọ́ ajẹ́ nìyẹn. èyí ó mà. àbẹ̀tẹ́ bá dé yìí lọ́nà tí a fi lè máa ma bí líǹdẹ̀ òní tí máa fi rẹ̀ rẹ̀. Àwọn ọ̀yà àwọn ìwọ̀n bàbá mẹ́yà kò ní bú àdúrò ní làbẹ́ ìlú pẹ̀lú àwọn ìlú pẹ̀lú ìwádìí àyẹ̀wádìí ní bọ́kẹ̀kù ẹ̀kú tó lẹ́yìn ẹ̀ àpapọ̀ ẹ̀kú tó lẹ́yìn. Àwọn ilé àtàn wọ́n jẹ́ ọkọ̀ wọn. Ìlú àwọn tí ọlọ́wọ́ fi hàn àwọn pé àwọn ilé ẹ̀yà ayẹ olóòwò rí ọlọ́mọ àwọn ọmọ àwọn sọ wípé ẹ̀rù tí ẹ̀rù dáwọ̀ ó dọ̀tí ẹ̀rù tí ẹ̀rù dáwọ̀ ó dọ̀tí ọmọ wa sọ fún ẹ̀yà ayẹ ẹ̀wọ́n tó wà lọ pé ìgbòho ẹ̀rọ ìwà rí ẹ̀rẹ̀ tí wọ́n ti wá ní wọ́n ẹ̀rí tó wọ́n ti wá ní òní nàbẹ̀ àrídájú ló bá wọn ọlọ́rẹ̀ ti bọ́ ọlọ́rẹ̀ ti wọn lórí ẹ̀mà ọlọ́rẹ̀ ti bá wọn náà lọ́rọ̀ bá dé lọ́rọ̀ bá wí lọ́rọ̀ yìí wọlé. a ọlọ́rẹ̀ kan tàbí ìlú kéré ìta sọ́jú rẹ̀ nígbà tó ti túbá lọ́dọ̀ lọ́wọ́ ọ̀dọ̀ bàbá àtàkàrà mọ́ wọn á tó wá gbé kalẹ̀ yìí pé a a ìtòjọ lọ́wọ́ ọmọ bí bẹ́ẹ̀ ọmọ bí bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n ti dé ìyẹn ìgbé a tí ọba àrùkàyé tí ọba níbi ilẹ̀ ilé bóyí wà ní ìrẹ̀ náà lọ́wọ́ àlọ́dọ̀ ẹ̀rí bọ́ọ̀lì dáadúgbò dáadúgbò náà ní pápọ̀ láyé láyé tòun ní ìdè lára àwọn ọlọ́run olóòjì àdúrà wa lọ adẹ́ẹ̀kọ́ ní ọlọ́run tó bàjẹ́ àmì gbogbo tó ti dùn náà lọ ìlú tó wà àmì ọ̀rọ̀ àti gbogbo tẹ̀sí dáwà ìgbẹ̀ǹdẹ́ pé wọ́n ti mẹ́lẹ̀ èyí bá ti jí wọn a dúró náà lọ wọ́n ti táwọn ọmọ táwọn ní ti dá ọ̀tá lò ó ẹ̀gbà bẹ́ẹ̀ o ẹ̀gbà bí o ẹ̀gbà bí o táwọn ní ti yẹ amúgbọ́lá ọpọlọ lónà. Gbogbo tí máa jẹ́ ọlá ọdí àwọn àtúntò ìgbà ní olùmọ̀ọ́dẹ ìgbìmọ̀ yọ ọ̀rọ̀ kó ìlànà lórí ó wá lè ìnáwó ẹ̀yọ kan ìnáwó ìlú kan tí à ń lọ bí five hundred billion bí jàpá lẹ́jẹ̀ èyí ní sábà tí wọ́n ti láì owó tó wọ́n bá ti jẹ owó tó ní wọ́n ti máa lọ máa tó ń dé ìdí ìmọ̀ ilẹ̀ máa tó máa ilẹ̀ máa wọ́n àti àpò ìlú tẹ̀lé àjọba náwó pọ̀ lójú táyíkà tí òun yẹ yẹ. tí òun gẹ́gẹ́ jáǹsù lébi jáǹsì lébi ìwà tó yàtọ̀ yàtọ̀ ìwà tó ara dé ọlọ́ni. قبره نعم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما تلبتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون فذوقوا ما كنتم تكذبون ọjọ́ tó wọ́n ń lè bá ẹgbẹ́ يوم يحمى عليها في نار جهنم ọjọ́ tí wọ́n sọ owó ìrìnrìn gbogbo ọlọ́run ìpàdà sí ìrìn wọ́n wà ìbọn lóná yíwa bá yíwa bá fàtòkì wá bí i àjíbá sí iwájú wọn yóò wà fẹ́ pẹ̀lú alájára tí a ń sọ lẹ́nà fẹ́ lọ àti ẹgbẹ́ wọn wọ́n wà á ti fẹ́rẹ́fẹ́rẹ́ wọ́n wà á gbé ayọ́lù iná bí a ti sọ olóyè dà olóyè ni ó di ire ńlá tí ó ti wá gbóná وَتُرْكِ وَعْدِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ Wọ́n máa lọ wọ́n lójú, wọ́n máa lọ wọ́n lẹ́gbẹ̀ẹ́, wọ́n máa lọ wọ́n lẹ́yìn, wọ́n wá tẹ ọlọ́run pẹ́ kò sí lọ́nà òyìnbí, yá tẹ́ ní tẹ̀gbẹ́ pé yóò dé máa lọ. Ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ هذا ما كنبتم لأنفسكم Ṣé ń gbóná àti ìgbòho? Hádá máa kàlẹ̀ sí tó lè àrùn tó ti gbọ́. fresh? Hádá máa kàlẹ̀ Wọ́n wá kéde àà olóòrùn àyàwó àlòpọ̀. Máa tún ní àwọn fún sí fún. Ẹyẹ ẹyẹ ẹyẹ bí alọ́gbà ní o. Owó iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba ọlọ́run ló tó dáṣe o ẹ̀rù ìdúró. Ìjẹ́ gbogbo báńkì ló ti kó lọ gbogbo báńkì ló ti kó láti wàjà kẹ́ẹ̀dẹ̀ rúdá kẹ́ẹ̀dẹ̀ fúnlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ bá mẹ́rin bí yọ́ọ̀bà ayọ́ọ̀dẹ́ra yá wọ́n bá yá lórí àjọ́ yìí Ọwá bẹ̀rẹ̀ ní a, bẹ̀rẹ̀ ní a, ọwá kù díẹ̀. Àdíkù wá ní ṣé ẹran yẹ ó pàbó tán, à, wọ́n ló ti tán, wọ́n ní àbújẹ́ ìlókù wọ́n ló ti tán ní ẹ̀lúgbà náà ti lè rí ẹlọ́tàn ní ọ̀tàn, èyí tó kù lọ́tàn, ìdáfẹ́ ìjẹ́ àjẹ́ ìdè àkànjẹ́ àkànjẹ́ àkànjẹ́ àmì ìta ti fi ìtayẹ inú ọjọ́ máa bẹ láyé láyé lálọ́ mẹ́ta ló má. kóòtù yẹ tuntun kóòtù yẹ fèèkì omi kóòtù tó wà one ten thousand níbi ń tòwò ó sì ń jẹ ìwé rẹ̀ níbẹ̀ yóò àbáná ilé sí ilé lọ bára bẹ́ẹ̀ nine thousand five hundred yóò jẹ́ òkúta àbẹ́sẹ̀ máa ń lọ níbọ̀ yóò jẹ́ ìgbà tí three thousand tàbí yóò wọ ilé orí ìjẹ́sẹ̀ láti lọ àmì kọ́ ilé ojú ìwà ìjẹ́gbẹ́ra tẹ́lẹ̀ àkókò tẹ́lẹ̀ náà máa tàbí wọ̀ ní olówó náà ní bí èlò olówó ní o a oúnjẹ oúnjẹ wá oúnjẹ wá ọjọ́ ìrìnsì mú àwọn oúnjẹ ní kéèyàn lọ bá wá ọ̀ kó ní àdúgbò yìí sí ìlú oníṣì ìlú ní àdúgbà ọlọ́pàá ẹgbẹ́ wọn tó pè ní àdúgbò mọ́tẹ̀ jáàbọ̀ oúnjẹ rẹ̀ sí ẹ̀mọ́ èyí náà lè fún mi fifty thousand fifty thousand. àádọ́tọ̀ ìgbẹ̀rún. àyíká àádọ́tọ̀ ìgbẹ̀rún ni wọ́n ní ẹ̀ bá wá ọmọ tó ń parí parí parí. ní ọdún ìwé ilé mi ò bá mi lọ kí ìta náà gẹ̀gẹ̀ náà ni ẹ̀dá kúrú bí wọ́n fi kalẹ̀ síbẹ̀ ìlóró ra ló pọ̀. ọ̀dẹ̀ jù ní àdé lọ kọ́ dákún. kò ní màmá nínú wọn ní ọkọ̀ ẹ̀bá ẹ̀mọ̀ wọ́n nínú wọn ló bá ẹ̀bá ọ̀rẹ́ tàbí wọ́n kọ́ dákúná. Olóòtú ẹ̀yọ́ wo ẹgbẹ̀rún lọ bọ́ọ̀lù. Ṣé òun àti dáadé ní àtàtà ní àyè ni? Ó ní àlàyé ìwé dáadé Máa tàbí jẹ, ìrẹ̀ máa tàbí. Ìgbà àgbà bá ń tó ní ìkọ́ sí Ní kú bá ń jà rẹ̀ lórí ẹ̀fẹ́fẹ́, ọlọ́rẹ̀ fi pa kó rà. ìjọba tó wù, yá àṣùn ọdúnmá. Ọjọ́ wọn pè wọ́n gbé ilẹ̀ ìtọ̀. Lọ́pẹ̀ ẹ̀rọ tó fún ọ̀pọ̀lọpọ̀ àpò ìlú ọ̀sùn ní ìlú ìjọba. Ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. Ayé ẹ̀jọ̀ lé yàtọ̀. Yá máa máa pàtó dà ń máa dára. Wọ́n ní gbé wọn lọ́kọ̀ wọn lọ́kọ̀ pa wọn dànù ní ní pàdánù. ẹgbẹ́ ọmọ ìyá ọmọ ìyá lọ́kà lórí wọn bá ẹjọ́ wá pé màmá abẹ́ ọkùn tó èdè wọn abẹ́ ìtumọ̀ lókè ìwọ́n ti rán àjò ìjọba ó pé àtàǹtà tí wọ́n ti ìjọba ó pé ní ẹgbẹ́ every òun tá a gbọ́dọ̀ ń lò lọ́jọ́ mẹ́rin ọmọ ìjọba mẹ́rin èyí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìlú láàkàì àwọn akọ́kùn láàkàì àwọn ipa kúlọ ọlọ́pọ̀ ní ìlú oúnjẹ òògùn oúnjẹ. ọjọ́ kan ó fún lówó oúnjẹ òògùn oúnjẹ wọn owó tí ó mú yàrá fún oúnjẹ ní. ààrẹ olùkọ́ tó àti táwọn náà wọ́n bá jẹ́ yìí ìdálógóró àdéhùnjẹ́ kí ṣe bẹ̀rẹ̀ ẹ̀rọ olóòtú jẹ́ra ẹ̀fọ́rọ̀ bẹ́ẹ̀ olóòtú lẹ́kùn ẹ̀rọ jẹ́ ìlú oúnjẹ òkú lẹ́yìn ẹ̀bá sọ́nà lẹ́yìn òkú tó ti rí ọkọ̀ tí ń sánà kí ẹ̀mí ìyàwó òun òkú tí ń sánà kẹ́ni ọmọ àwọn ogun kọmọ́ ti àbúdà kọmọ́ ti gẹ́gẹ́gẹ́ ìsánà ẹ̀yà rẹ̀ ní o ìsánà ẹ̀yà rẹ̀ ní o ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ ayá ní ikú ikú máa ń bà wọlé o ìyẹ̀ nígbà wọlé ó ti máa ayá àdúrà ìdájí tí ó ṣe tí ọ̀rán tí ọkọ yẹn ó ṣàdúrà tó ọlọ́run lára àdúgbò sàánù ẹ̀fọ́n lórí ebi olóòjọ́ wọ́n lè fi tó àwọn owó wọn mọ́ lọ́gbọ́n bí aláàánú náà ọkọ̀ kìí òtún mẹ́wọ́n lè ní ìwé àtàkọ̀kọ̀ pé ọlọ́run gbóhùn àkọ́ lórí ìlú àdáwọ̀ èdè náà kò sí ìwé ọkọ̀ ọkọ̀ ìtànà bẹ́ẹ̀. ó sì náà lẹ́kùn wà láàyè ọ̀rọ̀ ló jẹ́ bàbá ní láyé kéékèèké ní òní. àwọn mi lọ́kọ̀ ọlọ́run gbọ̀ndọ̀n gbọ̀ndọ̀n wọ́n ti jẹ́ ọjọ́ òru wọ́n ti ọjọ́ àwọn òru. ọkùnrin tí wọ́n ti wọ̀ jí abúlé jẹ́ ẹ̀mú ọ̀rọ̀ ìdáhùn ọ̀rọ̀ ìmáàmì náà jẹ́ ọlọ́run ọlọ́wọ́ yẹ̀ sára ní wájú òṣèlú àkókò rẹ̀. wọ́n ṣe bẹ́ẹ̀. ọ̀la. ń pé ìyàwó sì ń bá gbé fáìlì rẹ̀ síwájú ọlọ́run nígbà tí àbá ń bọ̀ káà ìyàwó rẹ̀ ò fáìlì rẹ̀ síwájú ọlọ́run ọkọ̀ àmọ́ ọmọ ọdún yìí ọ̀padà á ti tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ní ìyàwó ẹ̀sẹ̀ máa fún kù ẹ máa fún kù wáyé ní ọ̀dọ̀ rẹ̀. obìnrin obìnrin tí ọkọ ti tọ́ lóbìnrin rẹ̀ ti ń tọ́jú rẹ̀ ní kò sí lábàrá tó kò sí lábàrá mọ́. àjọ ọkọ lẹ́nu ọmọ ń lò fún àwọn ìyàwó mi ní ábí àjọ ọkọ ìyàwó mi kó nígbà tó ní lọ pé owó ilé ìtọ́kù ọlọ́run lọ́tọ́lọ́ ìmọ̀jọ wáyé ẹ̀kọ́ ìjọba owó ìdájọ́ ọlọ́run tó gbé náà ó yà fẹ́ tó dé mo ń bẹ̀ ọgbẹ́ tó ní ayé ẹ̀ kò wúlò mà alẹ́ ní ìfọ̀ pé tí ọkọ̀ ọ̀hún bá ń bẹ ilé àyàwó máa ń jà ó láyàwó máa ń jà tó jáde ẹ̀mí òun wá bá lè mú wà nínú ọ̀pẹ ọwọ́ ọ̀pẹ ọkùnrin náà ní ojú ọ̀rẹ́ yìí pé má ti lọ sí àlọ́ tó báyìí ó lè tó bá tó bá a tó ń tilẹ̀ àbá kò sí abáyé ìgbàgbọ́ náà ìgbàgbọ́ náà ó fi yóò fi yọ òun wá lẹ́gbẹ́ náà ọgbọ́n náà fi yọ ọgbọ́n náà. àbákaná jẹ́ òsì agbẹ́gbogbo jẹ́ bóyá ìjọ náà ìgbàgbò lẹ́yìn ṣùgbọ́n ìyàwó ló káà olóògbé tí ó gbọ́ àlọ́wọ́ ilé rẹ̀ ní tó ń gbàgbọ́ àtúmọ̀túmọ̀ ìlú ọ̀rọ̀ sí àtúwà nípa ọ̀rẹ́ olóhùn wà lẹ́rù wọn. Níbi ìjọba àbílẹ̀ ìjọba ìròyìn ìròyìn rárá tí wọ́n ní à wọ́n ti pàṣẹ ní ó lè lọ́wọ́ rẹ̀ àádọ́dúrà tó rò. Olóhùn wọn ti dárí o. Wọ́n wá sọ pé ìjọba wa bá ni ọlọ́run ti mọ ìtọ́rọ̀ bá ti pé ilé náà ẹ̀kọ́ yọ ọmọ ìwé ó kàlẹ̀ kà máa fàá ètò ìpìlẹ̀ àmọ́ bójájọ́ náà làbá àkókò ìlàyé ìyá ọ̀nà ẹ̀yọ ọkọ̀ àkókò ìlànà ìdíkọ̀ ẹ̀yìn wọn á jẹ́ ìṣe ìyá sì máa ojú ọ̀rọ̀ sí ilé ìṣe máa Wọ́n bọ̀ nù. Lọ́sọ̀rọ̀ agbọ́nlá bájẹ́tì bá pọ̀ wọn ní púpọ̀ kó lọ́rẹ́ lọ́rùn yẹn rẹ̀ wọ́n lè lájẹ́tì wá ọjọ́ ni wọ́n ti ń ọkọ̀. sámọ̀ sàdúrà. sámọ̀ ọlọ́run ló yìí oye ìgbàdún gbẹgbẹ bí lè máa fi láì fẹ́ náà tó ti fẹ́ ìjọba òun náà fún ẹ̀ náà mọ́ ìdáhùn ìjọba máa fi lọ́ta wọ́n pọ̀ ní ẹ̀lẹ́rù ní jẹ́ mi. àwọn àwọn ohun tó yẹn ọjọ́ wa wọ́n wà ní ìjọba ìtọ́jú wọn tún bẹ̀rẹ̀ ti ń bẹ ipò bẹ́ẹ̀ bá mi pọ̀n láàbíà ààbí ìpàdé ọ̀nà ọdún kẹta tàbí lórí àìsànlẹ̀ kọ́ńtàkì ọdún kẹta rẹ̀ àgbàdo àfihàn ní dáadáa àfihàn wọn. Ìgbòdó tẹ̀sẹ̀ ẹgbẹ́ náà àìjẹ́ ìgbé. Àwọn tí wọ́n ti tẹ̀lé yìí lọ́rọ̀ yìí pẹ̀lú ọlá bíà. Àwọn náà pẹ̀lú àbọ̀wọ̀. فذروكم ما كنتم تكذبون ẹ̀bàrà dà ọ̀yọ̀ ibẹ̀ fún ìjọba ẹ̀nà ìgbà yìí ẹ̀bàrà dà iná yìí ayọ̀rùjọ́ bí lọ́yìn ẹ̀yìn lẹ́yìn tí a tán ayọ̀rùjọ́ lọ tó kọ́mọ́lì ìlànà yóò máa fi mú ẹ̀yẹ ìyá rẹ̀ sọ̀rọ̀ sí ìlọ àti ìlú ọ̀fẹ́ tó tó ń kú lọ lórí kódà kan lọ sí bàbá olówó. Ìyá olówó sàkà òjò yọ inú olówó sàkà òjò yọ inú olówó. Ẹjọ́ ẹjọ́ tí wọ́n ti wọ́n jáde àwọn ìrìnmára pàdúkú máa ń kọ́ńtò ìtẹ́tù ìlú náà. Ìtẹ́ kó ìjọ jẹ́ wọ́n dẹ̀wà ìlànà yẹn. Fáyọ̀ ọmọdé àtàyọ̀ ń bẹ̀. Má ti wọ̀ ọ́ yọ ọdẹ ha táàhà yọ májèlá ọ̀pọ̀ máa ọ̀pẹ́rẹ̀ lọ ẹ̀yẹ máa bọ̀ ọ̀pọ̀ láti tí a ní owó yẹn lọ ìgbà wọ́n fi òkàbúlẹ́dà sí á lè yọ 10 million lẹ́gbẹ́ ìdádàdà bọ́ọ̀sì ní tàkà ó mẹ́gbọ́ kún náà bí 29 10 million lọ́dọ̀ ẹ̀yẹ máa wò yẹ wá sí bá tó ń bọ̀ lọ sí báwọn àbá tí wọ́n kọ́ òde pé mọ́tòwó tó kọ ọ̀rẹ́ ha. ń mm, yo for security purpose. mọ́tòwó tó kọ ẹ̀dọ́ ẹ̀dọ́ ọlọ́run bẹ́ẹ̀ kó lórí wàhálà sí ọlọ́run pọ̀. owó tí wọ́n yóò kàkà rẹ̀ kò tẹ́ẹ̀kù ẹ̀ríkà ní ìdájọ́ kọ́ ni. Àti ah. máa ń pọ̀ lówó, àti máa ń pa owó rẹ́ńdà míì, pa, yọ́ pẹ̀lú Jọ́ọ̀bù ẹ̀rọ ló parí mọ̀. Atẹ́gùn lè gbé lọ. Ọlọ́run ló parí mọ́ o. Òjò ti bẹ̀rẹ̀ òjò ló ti òjì ọlọ́run tó parí. Àbí? Ìjọba òjòwà ni wọ́n ti rọ̀ ní tó parí. Wọ́n ọlọ́dọ̀ tí wà ó ní ìgbà láti náwó lórí ọlọ́dọ̀ àti ìgbàsíkò sàrà àti lórí jẹ lálátọ̀ lórí ìtàlú náà ní ìnáwó ìnáwó ìnáwó ọlọ́dọ̀ àti bàbá ọkọ̀ fún ní ẹ̀rọ لا أول قوة إلا بالله، سبحان الله وبحمده، أشهد أن لا إله إلا أنت، أستغفرك